إبراهيم كان أمة قانتا لله حنيفا ولم يكن من المشركين èyí ni ètò tafsir al-Qur'an al-Karim tí ibn al-Islam Abu Safiya Sa'd al-Imam Sarmi al-Athari tí wọ́n máa bá wa tó kọ rẹ̀ lórí ìkànnì Royal FM 95.1 ní gbogbo ìwọlé ọjọ́ àlàrúbá ní dédé agogo márùn-ún títí di agogo márùn-ún àbọ̀ ẹ máa bá wa ká lọ. إن الحمد لله نحمده ونستعينه ونستكفوه ونعوذ بالله من شرور أنفسنا من سيئات أعمالنا الحنيفية السمحة ẹyọ kan ilé ìlànà ìwé wọn pé okùn fàṣíà okùn súwà kaná okùn súwà kaná lẹ́yìn tàwọn àlójú kan ní. sọ́ni tẹ̀kùrẹ́rì kan sọ́ni tẹ̀kùrẹ́rì bẹ́ẹ̀ tán lọ. èyí ni ètò tẹ̀síwìlì kò àrùn kẹrí ó jẹ́ kọ́ kó mẹ́ta ìtẹ́lẹ̀ méjì ṣùgbọ́n tí wọ́n ti dáre wá bíbá ẹ̀ ìmí wá dìbì tẹ̀lé màtà níbẹ̀ ìpẹlẹbẹ lù. pàtó bá ti fẹ́ parí la máa fẹ́ lù yìí máa torí táìmù ó ti lé ní three minutes lórí àpò yẹn tí bá ti fẹ́ parí tó wọ àwọn àlùmí àlùmí tó kù. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من سيئات أعمالنا إنه من يهدي الله فلا مدل له ومن يضل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله إن أصدق الحديث كلام الله وخير الهدي أبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار asalaamu alaykum wa rahmatulahi ta'ala wa barakatu arpa fún ọlọ́run ọba ẹ̀yìn ọlọ́run ọba tí ó láàrẹ̀ ìtumọ̀ sí fún wannan muhammad sallallahu alayhi wa sallam fi malayil a'la yẹn bí i tó ga inda malaika rọ́dà malaika kuma bambam muhammad a saku bawa salatu kuma ba ma sahaba anna muhammad wakana kuma ba ma tabi'in kuma ba ma tabi tabi'in àti gbogbo àwọn mana anna muhammad sallallahu alayhi wa sallam tó fi jọjọ alqiyama amin eléyìí ni ètò alhànífíà tó sàmìhà tí ẹwọ́ ọlọ́wọ́ bá kan tí wọ́n ṣe oníbọ̀wọ̀ rẹ̀ wọ́n ní bàbá àwọn bàbá wa ni sọ̀lájì sọ́lé ọmọ yáhíyá dansaria kẹlọ́wọ́n bàbá kẹwàá kó bá kẹwọn kó bá sàfòójì fún wa àti gbogbo àwọn òkú ilé so ní onípẹ̀lú eh, ọ̀ndọ́nà ọba subhanahu wa ta'ala a máa tẹ̀síwájú níbi tafsirul Qur'an al fara rẹ̀ ní ọ̀sẹ̀ tó lọ so aka aya méjì nínú sọ́tù Furqan bọ̀ aya lẹ́kejì wọn náà ni ó sì kó àwọn àlàyé díẹ̀díẹ̀ kan nítorí àsìkò abdul ọba sọ́tà alákọ́mọ jẹ́ àtọ̀nà wa. أعوذ بالله من الشيطان الرجيم الذي له ملك السماوات والأرض ولم يتخذ ولدا ولم يكن له شريك في الملك وخلق كل شيء فقدره تقديرا ọlọ́ni alẹ́bí ìlàwó mulku sàmáwá ti wal ard ọlọ́ni ẹgbẹ̀tọ́ pé ọ̀nà ló ní ìdájọ́ ìkápá àwọn sánmà wal ard àtìlẹ́lẹ̀ ayìkọ́tọ́ wá wo ayayi ọlọ́ni alẹ́bí lahu mulku samawati wal ard waa ní òun lọ́gbọ́ tó pé òun ní ìkápá àwọn sánmà awọn sama àtìlẹ́lẹ̀ ọlọ́run ọba àwẹ̀lẹ́kọ́ lọ́wọ́ nínú àwọn ẹ̀dọ́ ọlọ́run ọba ọlọ́run fi ń pé ń bẹ nínú àwọn ẹ̀dá mi àwọn nǹkan òun náà ní kí ni o òun náà ní as-samawati òun náà ní àwọn sánmà wal-ard àti lẹ́lẹ́ nígbà ní ibi ayà tí mo ń kà lọ níjẹ̀jọ́ tọ́lọ ni pé ma ashatuhum khalqu as-samawati wal-ard wala khalqa anfusihim وما كنت متخذ المضلين عددا ولن ما أشأتهم ọlọ́nìmí ọlọ́wọ́n bá máa ṣàtò wọn ìmójú wọn ìnájú wọn tó aṣùhúdù bẹ̀wọ̀n mẹ́rin kan àìsọ̀dọ́r máa ṣàtò wọn ẹ́ máa àbọ̀rtò wọn ọlọ́ní ìnájú wọn tó máa ṣàtò wọn kọ́lọ́kọ́ sàmà àti wà ìdẹ́dà sàmà àti lẹ́lẹ́ bàtọ́lọ̀ fẹ́ dá sàmà tó fẹ́ dá lẹ́lẹ́ ọlọ́ní قال ما أشهدتهم خلق السماوات والأرض ولا خلق أنفسهم ولقد àwọn gangan bí mo ṣe dẹ́dà àwọn gan ìnájú wọn tó kìí kó báyá ń gbàtí wọn ṣiṣẹ́ yẹn agara wá dá mi mo wá rí i pé mo nídìí bùkátà omi èèyàn kan kọ́ wá ràn mí lọ́wọ́ láti lè jẹ́kíni kí ìjẹ́dà wọn bẹ̀rẹ̀ jẹ́kíni kó lè jẹun tí ó pé tí ò ní là yẹn ولا خلق أنفسهم وما كنت متخذ المضلين عددا ولا نقضى àwọn tó jẹ́ àwọn المضلين àwọn ẹniyànù ọlọ́ni mìíràn ọba nìsókè ní mú wọn àwọn òsá wọn ni àwọn náà fúnra wọn ni ọlọ́ni mi mú wọn ní ẹni tó kún mi lọ́wọ́ tó jẹ́ kí sẹ ìdẹ́dà nì àbí ìdásánmà bí ẹ pé sánmà ni òun ló ṣe kí nínú àwọn ẹ̀dọ́ ọlọ́mọ tó tóbi jù tó pé nínú tọ́lọ̀ ń dá tó tóbi láyé òun náà ni àwọn àṣàṣọ̀rọ̀wọ́tọ̀ láàdì tó náà ẹ̀dọ́ lọ́wọ́ tó tóbi gan ni àmì ìjà tilẹ̀lẹ̀ ọlọ́wọ́ fi ń sọ̀rọ̀ pé ah mẹ̀mí tó pé mo dá sánmà tí mo sì dálẹ̀ ẹlẹ́ bó ṣe tóbi tó nínú àwọn ẹ̀dá mi so kọ́ wá yájú pé iṣẹ́ ẹ̀yìn wá ní ìdẹ́dà yẹn wọ́lọ́wọ́ ajọ́ kíni dáadáa ní mi lára ni tí màá ní pé mo fẹ́ nídìí ṣẹ̀ríkù fún mi ọlọ́wọ́ bá ìnídìí ṣẹ̀ríkù ọlọ́mọ ẹ̀mí ẹ̀tẹ́kẹ̀ẹ́ wà dáadáa ọlọ́ni ìmí ọlọ́wọ́ bá ìmẹ́nì kẹ̀kẹ́ lọ́mọ wọ́lọ́mí ẹkùn làwú ṣẹ̀ríkù fil mulk ọlọ́ni mákànnà ni ìmí ọlọ́wọ́ bá ní mú ẹnì kankan ní ṣẹ̀ríkù ní patna ní orogún ogun ọ̀nàmí lọ́wọ́ ni ogun wọ́sẹ̀ eléyìí gẹ́mi sí eléyìí ni ọlọ́ni ní ogun ìmẹ́nì ogun وخلق كل شيء فقدره تقديرا ọlọ́ni ẹgbẹ́tara bẹ́ وخلق faqad darawu taqdira ọlọ́run ní ẹ̀mí ọlọ́run ọba bèmí náà mo tún wá bí mo ṣe ṣe bí mo ṣe ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí tí mo ṣe pé mo ṣe mo ẹ̀mí mo nìkan pa sánmà mo nìkan pa lẹ́lẹ̀ látara bẹ́ẹ̀ láti mo rí pé yìnbó kátà sí kí n mọ́ ọmọ kankan gbogbo ọ̀táwọn yẹn ń sọ pé ẹ̀yin sọ ọmọ mọ́ yá mọ́ ọmọ ìmí ọlọ́run ọba ni táwọn Yahudi sọ pé ọ̀zẹ́rù ọmọ ìmí ọlọ́run ọba ni táwọn kèfèrí táwọn ń sọ yí pé àwọn màláíkà ń pè wọ́n ní banatullah pé gbogbo àwọn bàláìkà ọlọ́run ọba gbogbo wọn ọmọ bìtẹ́jú pé ọmọbìnrin ọlọ́run ni wọn so gbogbo eléyìí tó ń sàfihàn ọmọ sọ́dọ̀ ọlọ́run ọba ọlọ́run ní gbogbo eléyìí èmi ọlọ́run ọba mi ní ìdí rẹ̀ tó wọ́n kọ̀ kọ́lá kọ̀kọ́ lẹ̀ ṣe ọlọ́run mi wá dá gbogbo nǹkan yányá so eléyìí ń sàlàyé fún wa nípa pé ọlọ́run fẹ́ fi jó wa pé gbogbo ni yóò máa jẹ́ nínú àwọn ẹ̀dá tó wọn ọlọ́run ọba dá so tó bá rí pé àwọn pẹ́ni ẹni tí ò tí ò máa bẹ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tí ò sí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tó pọ̀ wọn lọ́wọ́ mẹ́kẹ́kẹ́ ní ẹ̀kọ́ máa bẹ ìwẹ̀ ọba tó bá ṣe bẹ́ẹ̀ ẹni tó bá ṣe báwọn àà ọba àwọn ló lẹ́tọ̀ọ́ ká máa jọ́sìn fún àbẹ̀lọ̀ gbé ìjọsìn rẹ̀ lómi. ọlọ́ni wákọ̀lọ́kọ̀ kulla shay'in faqaddahu taqdira wákọ̀lọ́kọ̀ kulla shay'in faqaddahu taqdira ọlọ́ni mẹ́rán ọba kọ́lọ́kọ̀ kulla shay'in mọ́ dá gbogbo nǹkan nígbà tí mo wá dáa tánì fọ́kọ̀ dárọ̀ mo wá kádàrà gbogbo ẹ̀ mo kádàrà ìtàkọ̀díra ní kíni ní kádàrà látẹ́ pé mo parí gbogbo ètò bá kálukú sì máa lo ìsẹ̀mí rẹ̀ tó sì ń tẹ́kíní tí ò ní dá wọn lọ́wọ́ ara iṣẹ́ mi ọlọ́run bá ní ọlọ́run yanjú gbogbo nǹkan ọ̀dá kálukú ń dèdè tó mọ̀ pé yóò jẹ́ kíni yóò jẹ́ ọ̀hún kálukú yóò jẹ́ tó bá kálukú mu lókè náà wọn náà ni pé tẹ bá wo apẹ́ nìkan nínú àwọn ẹ̀dọ́ ọlọ́run ọba tẹwà yọpọ̀ ńlá parí tẹwà lọ kí ìbò apá ẹlòmí ẹ̀rí pé kò ní sí dídára wọn tó pé kí ní bọ́lá ti dá ó dá ní kálukú gbà tó dá alẹ́dẹ́ ọ̀kọ̀lákọ̀ fásọ̀ wá ó dá gbogbo àwọn ẹ̀dẹ́yàn ó dá ó sì tẹ́kí ni ó dá àwọn ẹ̀dá ó sì dá tó pé péré. ọlọ́wọ́n tún ní واتخذوا من دونه آلهة لا يخلقون شيئا لا يخلقون شيئا وهم يخلقون ولا يملكون لأنفسهم ضرا ولا نفعا ولا يملكون موتا ولا حياة ولا نشوا أعوذ بالله من الشيطان الرجيم واتقدوا من دونه آلهة لا يخلقون شيئا لا يخلقون شيئا وهم يخلقون ولا يملكون لأنفسهم ضرا ولا ولا نفعا ولا يملكون موتا ولا حياة ولا نشورا ọ̀rọ̀ واتخذوا من دونه آلهة لا يخلقون شيئا ọlọ́ni واتخذوا من دونه ọlọ́ni àwọn kẹfẹ̀rí wọ̀nyí واتخذوا من دونه wọ́n tún wá lọ mú ọlọ́ni ìmàlélẹ̀ ìmàní واتخذوا من دونه آلهة wọ́n mú àwọn kankan mú ẹlòmí wọ́n fi sógún pẹ̀lú mẹ́rin ọba láyákùlùkù na ṣe àwọn wàhúnmí òkúlàkù tó pàwọn tàà ń sọ yìí láyákùlùkù na ṣe àwọn àsìkíní wọn dá nkankan kò sí nkankan tó dá tó fi débi ìyẹ́ yẹmúyẹmú wọn à lè dá tó àwọn ìyẹn ni wọ́n á lọ mú lọ́lọ́wọ́n ọba lẹ́yìn èmi ọlọ́wọ́n ọba ọlọ́run nípa bẹ́ẹ̀ rí mà adúgbò bí mo ṣe ṣe dáadáa fún wọn tó yìí la yakhluquna shay'an wa hum yukhlaqun ọlọ́run náà wọ́n sáàsọ̀ yìí la yakhluquna shay'an wọn àdán kankan ọkọ̀lọ́wọ́n bá ọbalìkẹ́ ọlá nígbà tí fi ń dọ́mọ ènìyàn gbọ́gbà sáyẹ̀ sàfẹ́lẹ̀ kẹ́ kó pé ní kankan sọ́rọ̀ nígbà mítí ẹ̀bá ń ṣe nǹkan lọ́wọ́ tí ẹ̀bá ń ṣe nǹkan èyàn máa ó ti kọ́ pé agara fẹ́ dọ́mọ ènìyàn lọ́kọ́lọ́wọ́n pé ọ̀wọ́lọ́wọ́ bá so pé سبحان الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الظل وكبره فكبره تكبيرا ọlọ́run balẹ̀ kẹ́wẹ́ lọ́mà tí ń sọ̀rọ̀ ó ní subhana alladhi lam yattakhidh waladan títóbi òun ọlọ́run ọba tó yẹ pé lam yattakhidh waladan òun mú ọ̀hún mẹ́rin kankan lọ́mọ lam yakun lahu waliyyun sharikun fil mulk òun wà lẹ́nì kankan tó máa jẹ́ bí ọ̀rẹ́ ayò kan bí olùrànlọ́wọ́ kan bí pátínà kan orogún kan fil mulk níbi ọlọ́run alámi ìkúlẹ̀ owó wà ní yóò ìdà òfin ọlọ́run wá nínú wọn tó bá kàtọ́ wá nínú bóun ṣe tóbi tó òun ò ní wà léyò ọ̀rẹ́ ààyò kan nínú ìrọ̀lẹ́ látara ìyẹpẹrẹ yẹn ni pé nígbà míì ní ọmọ èèyàn yóò bá rẹ̀ ní ààyè ìyẹpẹrẹ tí ò ní lágbára láti sin kankan tí ni ó ti di ìtìjú fún ó ti di àbùkù fún yóò wá nídìí ẹnìkan tí ó ràn lọ́wọ́ wà léyò mìíràn ìrọ̀lẹ́ nù wà léyò mìíràn ìrọ̀lẹ́ ọlọ́run wà léyò mìíràn ìrọ̀lẹ́ ọlọ́kùnrin kó fà wọ́n lẹ̀ kó dákun àwọn tó wá jẹ́ bí wà àwọn alágbára ayé dá mẹ́ta àwọn náà sì kìíní wọ́n dúpọ̀ àwọn fẹ́ ràn wọ́n lọ́wọ́ àwọn mẹ́rin láwọn wọ́n ràn wọ́n lọ́wọ́ èyí òun ni wàlé yóò nínú ìlú nù yóò rò sí fọ́lọ́wọ́n ọba ọlọ́wọ́ bó nídìí irú ẹni bẹ́ẹ̀ tẹ́nìkan wá wá pé jí kí n wá ràn lọ ẹni tó wá tó báyìí tó ẹ pé ni tó kò nídìí ọ̀rẹ́ ayò kan tí ó wà á jẹ́ kíni tí ó jẹ́ pé yọ́ kọ yọ́ gbà lásìkò sí yẹpẹrẹ bá ẹni àwọn Yorùbá wọ́n ní ipe kí yàmọ́ jẹ ní làmúṣe kíni o làmọ́ fi yàmọ́ jìyà ló fà ọlọ́run bò ní kò nídìí wẹ̀ níbẹ̀ kò nídìí wẹ̀ níbẹ̀ ọlọ́run bá ó dádó fún ààrẹ so ọlọ́run wá ní pé wọ́n sọ wá tó ní wọ́tàkọ̀dú mi ń dún nìyí áálíhà òun náà wọ́n tó wá wò pé báyá káwọn wá lọ mú ẹnìkan kan tó já àwọn nǹkan tó máa jọ́sìn fún lẹ́yìn wọn lọ́wọ́ bá láyákùlùkù ṣe a ọlọ́run tó pé láyákùlùkù na ṣe a wọn àlè dá nǹkankan láyákùlùkù na a wọn àlè dá nǹkankan wọn mú yóò kìlàkú pẹ́sì gbogbo àwọn yìí àwọn ọlọ́wọ́ bá lásìkò wọn mú yóò kìlàkú náà wọn mú yóò kìlàkú náà àwọn yìí tó yóò kìlàkú náà dá wọn ni la yakhluquna shay'an wọn lè dá nǹkankan wa hum yukhlaqun wọ́n ń dá wọn ni látara kí ni látara òkúta àwọn nǹkan wọ̀nyẹ tó ń pè lọ́wọ́ yóò tán mọ́ pẹ́lẹ́yìn ọlọ́wọ́ báyìí wọ́n ń dá wọn yukhlaquna min al-ahjar wọ́n ń dá wọn látara bí ara àwọn òkúta rẹtọrọ́ọ̀bù wọ́n mọ́ látara àwọn yẹ̀pẹ̀ wọ́n ń dá wọn akṣáàbù látara àwọn pákó náà tí ń fi ń dẹ̀lù mi kódà wọ́n ń dọ̀ sí ọlọ́wọ́ bá mi látara kí ni látara làbídùn ó sì wọ́n ń tọ́pá àwọn lábáwá tán bá ń lọ ìrìn àjò wọ́n á kálukú ní ọlọ́wọ́n bá ti tẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ wọ́n ṣe ọlọ́wọ́n bá mí látara eré wọ́n ṣe ọlọ́wọ́n bá mí góòdù wọ́n fi ṣe mí wọ́n ṣe ọlọ́wọ́n bá mí sílfà wọ́n fi ṣe mí wọ́n ṣe mí dámọ́dì wọ́n fi ṣe mí so wọ́n á ṣe mí débi pé làbídùn wọ́n fi ṣe mí èyí tó wọ́n ṣe pẹ̀lú làbídùn wọn tó wọ́n ti wá pé wọ́n rìnrìn àjò tẹ́bí bá ti dé so ọlọ́wọ́n bá tán pè ní ọlọ́wọ́n bá tán fi làbídùn ṣe yẹn ibẹ̀ wọ́n sì àti bá pẹ̀sí wọ́n a máa rí díẹ̀díẹ̀ wọ́n lè kọ́kọ́ rí létí jẹ́gẹ́ wọ́n rí nímú jẹ wọ́n rí létí jẹ títí títí títí tó fi wá jẹ tán yẹn ọlọ́ni wà ó mú yóò kọlà kù náà àwọn àni wọ́n ń dá wọn ó mọ̀ pé ọlọ́run fẹ́ pe làákàyè pé èmi tí mo dá sọ́mọ̀ tí mo dẹ́lẹ̀ lẹ̀ tí n adúgbò tí mo ṣe fún yìí ó ṣe wájá sí pé nǹkan kan tó ṣe pé wọ́n ṣe ẹ̀yin náà lẹ́ ń fọ̀mù nǹkan yẹn fúnra yín ẹ̀yin náà lẹ́ dá wọn ولا يملكون لأنفسهم ضرا ولا نفعا ọ̀rọ̀ yẹn àwọn tàbí yìí la yamlikuna li anfusihim wọ́n ní agbára kẹ́kẹ́ láti ṣekínẹ̀ láti ṣe agbára àti kó ìnà agbára wọn nípa àwọn òsà wọ́n lágbára láti kó ìnà agbára wọn tó bú láwọn pẹ̀lú àwọn bàyẹ̀ wọ́n lè àwọn gẹ́gẹ́ olè àmàrà wọn wọ́n lè fi iná kanra wọn wala naf'a ọlọ́nà bákan náà ni wọ́n tún wá ní àǹfààní kan tí wọ́n ṣe fúnra kọ́dà àwọn tí wọ́n láwọn ń pè wọ́n tí wọ́n mú ọlọ́run lọ́wọ́ bàgán ọlọ́run ní gbogbo wọn yẹn wọn ní kankan tí wọ́n lè fi wọn ní ara kankan tí àwọn òṣà yóò ní ara tán lè fi ní àwọn tán tẹ̀lé wọn. tí nira bá fi lè kàn wọ́n ọlọ́run bàbá àlekọ́lá olóṣèké ni olóṣè kàn wọ́n. ọlọ́run wàlá yamlikuna li anfusihim darran wàlá naf'a ولا يملكون موتا ولا حياة ولا نشورا ọlọ́dún bákan náà ẹjẹ́ kí n tún sọ fún yín nínú tí wọ́n fi yà ọ̀lẹ́ tó ní pé لا يملكون لأنفسهم ضرا ولا نفعا wọn lè fara nira wọn wọn lè fara ní àwọn tí wọ́n sì wọ́n rán ولا نفعا wọn sì ọlọ́run bákanáà la na mauta wọn lágbára al-mautu duna al-ihya wọn lágbára iye kí ẹnìkan kọ́ bẹ́ kú kọ́lọ̀ ìjọpọ̀ yá àsìkò ti tó báyìí mọ́ fẹ́ pọ̀ kí àwọn òṣèré wá ní pé rárá o ọyá o àwọn fẹ́ jí ọ ṣàjídé jí wọ́n lágbára hayata bákanáà wá kọ́lọ̀ nípa ọdá mo ti pọ̀ mo fẹ́ jọ ẹgbẹ́ fẹ́ kọ́ ní al-hayatu ìyẹnú ni mọ́wútù ní pé wọ́n lágbára alìmáta kápẹ́ nìkan kápáyàn wala haya nípa alìhìyà haya tún bẹ̀mẹ́nà alìhìyà wọ́n ní agbára iye ẹni tó ti kú bí wọ́n sí lágbára àti pa ẹni tí ọlọ́run ní ìlàsìkò rẹ̀ tó ọlọ́run fẹ́ ń sàlàyé bí ìgbéjìde bóyá ìdílélẹ̀ ní ìgbéjìde tàkìyàmà tọ́nà wọn ni gbogbo àwọn ọkọ̀ ogun ìjọ yẹn tọ́nà wọn tó ṣe wọn yóò tó yíyẹ wọn padà lẹ́bàtà tí kú tán ìyẹ ìgbéyàjìde lẹ́yìn ikú tó ń pè ní resurrection wọn à ní agbára rẹ̀ ọlọ́run fi ń ṣàlàyé bí ọ̀lẹ àwọn kìíní ẹ̀ bó ṣe tó bákan náà bá rí pé ìbátọ́lọ́ ni pé wa khalaqa kulla shay'in ọlọ́run lóhun dá gbogbo nǹkan ẹ̀rí báwọn tó fàtọ́ bọ́lá sọ pé ọ̀kọ́lọ́kọ́ kúlẹ̀ ṣe ń fọ́kọ̀dá òótọ́ kọ́ díẹ̀ wọ̀ ni pé òun lòun dá gbogbo nǹkan àwọn onímọ̀ ní nítorí pé àwọn kan ń bẹ nínú àwọn mọ̀júsí àwọn ni wọ́n máa ń bọgi wọ́n máa ń ní àwọn tó máa ń bọ iná ni àwọn tó máa ń bọ àwọn igi náà tó máa ń bọ bí àwọn ẹ̀pẹ̀ àmọ́ mọ̀júsí asílẹ̀ gẹ́gẹ́ so àwọn ni wọ́n àti àwọn sànàwíyà àwọn kan nínú wọn ìran mọ̀júsí náà tó wà lérí ẹ̀sìn mọ̀júsíyà àwọn gbà yí pé gbogbo àwọn ẹ̀dá wọ́n gbà pé àwọn òòṣà wọn náà sí kí ni o gbogbo ṣètánì ló dá wọ́n gbà pé ṣètánì ló dá àwọn kankan àti òkùnkùn ṣètánì àti òkùnkùn ló dá àwọn kankan ọlọ́run wá fi ń fi hàn pé lákèsè yìí kò sínú sẹ́yìn wọ́n kọ́ lákọ̀ kó lẹ́ṣẹ́ yìí ń fakọ̀ dáwọ̀ wù tọkọ dírọ́ lọ́fi sọ wọn pé ìmọ̀ ọlọ́run bá ni mo dá gbogbo nǹkan nígbà tí mo tún wá dá mo wá kádàrà bí kálukú ṣe lo ayé so ikú ọmọ bẹ́ẹ̀ wọn kí n máa bẹ́ẹ̀ yẹn kálukú máa ṣe kádàrà kálukú máa lo kádàrà yìí sì máa sọ láàrẹ̀ tẹ́ni tẹ́ni kò ń ṣe kíni tó ní dẹ́ni kankan lọ ọlọ́run ní ara ni ló jẹ́ pé èmi náà ni ẹ̀ gbọ́dọ̀ sí ẹ̀ nẹ́ẹ̀dìkẹ́ mẹ́lòmíì nígbà yẹn wọ́n fi ń sin kò ní jẹ́ kí nǹkan kan ṣe aburú sí àwọn ìmí òka ni ẹlòmíì àsokọ́rùn ni ẹlòmíì gbájí ni ẹlòmíì bàǹtẹ́ ni ọwọ́ pọ̀ bẹ́ẹ̀ ìfúnpá ẹlòmíì lẹ́gbẹ̀ẹ́ sí báwọn pẹ̀pẹ́ tó gbára lẹ́nu kókò níjọ́ máa fi sọ sọ́rọ̀ máa sọ̀hún nípa ó ti gbé iṣẹ́ tọ́lọ́ ọba máa ń ṣe yányán ó ti ni ó ọmọ mi ó sì ní oníṣẹ́ tó mọ̀ mílá ọláwọ́ ẹ̀ èyí tí ń ṣe so in tó bèèrè ń kọ́lọ̀ bèèrè lọ́dọ̀ ọlọ́run ọba àwọn ẹni tí ń bí sẹ́ ń bèèrè kékeré wọn bá wọn bí àbùkátà wọn tó fi ọlọ́run ọba lẹ̀ ni ní ọ̀fà sọ́wọ́ àbí tọ́lọ́ wọn fi bínú sí tó sọ́dọ̀ tọ́lọ́run náà ni so ìwà kú ń bẹ̀ wọn náà ni ọ̀sọ̀ di ọ̀rẹ́ ọlọ́run padà orúkọ náà ọba ẹ̀kọ́ ni pé àwọn tá à sọ yìí la yamlikuna dọ́rọ̀n wọlé ànáfà wọn ní àbúwọn ní nǹkan abúkà kàtẹ́ kí wọ́n lè ṣe fún àwọn gan wọn lórí tán lè ṣe fún fa abúkara wọn ẹwà anábì wa mú anábì wa Ibrahim alẹ́ sọ́rọ̀ sọ́sílá wọn ni fọwọ́gọ́ alẹ́ yìí dọ́rọ̀bá bíi ẹ̀mí anábì wa Ibrahim alẹ́ sọ́rọ̀ sọ́sílá tó dé tó gáwọn òsàwọn ó bá dọ́rọ̀ wọn ó bá bẹ̀rẹ̀ sí ní gbá báyìí ó bẹ̀rẹ̀ sí ní gbá wọn tó gbá wọn ń gbá tó yìí lẹ́yìn máa wá wò pé tó gbé owó kó sí wọ́n padà dásọ̀rọ̀ rẹ̀ pé wọ́n dásọ̀rọ̀ pé a, ah, èsì ẹ̀yìn lẹ́gbẹ́ ògbà àwọn <laughs> àwọn wọn náà wà yìí pé wọ́n mọ̀ ya káyọ̀ wọn tó pé kò lè gé ìlú náà fi ń bẹ̀rù pé ẹ béèrè lọ́wọ́ wọn ẹ béèrè lọ́wọ́ wọn ẹ pé ẹ kó bá lè sọ̀rọ̀ nǹkan mi ẹ̀ ń tẹ̀ kó náà ẹ kó àwọn ilé bá lè sọ̀rọ̀ lọ́tọ̀ ẹ bí wọn àwọn ìwọ́n náà ti mọ̀ pé àwọn ilé yóò lè sọ̀rọ̀ tó bá rí báwọn tó ń pín wọn lè sọ̀rọ̀ kí lè wọ́n pín wọn sí ọlọ́run gbogbo láyé mi kúnlẹ̀ wọn à sì láǹfààní kan lè ṣe fúnra wọn ló jẹ́ pé ìjọ tí a níbi wa ìbọ̀wọ́ ìmàlẹ́ sọ́lá sọ sẹ́lám tó bẹ̀rẹ̀ sí ní gé gbogbo wọn wẹ́lẹ́wẹ́lẹ́ wọn táyà kí wọ́n bá lágbára kankan ní ọyẹ kíjọ wọn kankan ní kan bìjà ara wọn níjọ bá ti wá lè bìjà rẹ̀ ìjọ tọ́ka pẹ̀lú ọ̀rọ̀ ọba ìjọ tọ́ka tó kọ́ ká máa béèrè nǹkan lọ́rọ̀ rẹ̀ ìjọ tọ́ka ó bá kó kékeré ká sì ń kàbàlẹ̀ fún nǹkan báwọn ẹgbẹ́ ọlọ́run bàbá ìfọlá wo nìkan náà ni ó lẹ́tọ̀ọ́ ìjọsìn olódìkan ló lẹ́tọ̀ọ́ ká máa jọ́sìn fún gbogbo gbà ní gbogbo àsìkò ọlọ́tọ́wọ́ ni وقال الذين كفروا إن هذا إلا إفك افتراه ọlọ́ba pẹ̀lú ìyọ̀nà ọlọ́sùn tó á fẹ́ ìkalẹ̀ fún pípé ẹ̀tọ́ wá fẹ́ dáwàbá dá sí ètò so One three seven. One. 50 eight one. 08 08 so وقال الذين كفروا قلني وقال الذين كفروا إن هذا إلا إفك افتراه وعانه عليه عليه قوم آخرون فقد إن شاء الله سبحانه وتعالى ibi tí yá ti dúó ní ènìyàn ní ọjọ́ ti lọ tó bá di ní ọ̀sẹ̀ tí ń bọ̀ pẹ̀lú ọ̀dọ́rọ̀ ọba a máa tẹ̀síwájú ọmọ ìyá bá sọ̀rọ̀ táwọ̀ onílẹ̀ ìbílẹ̀ Islam Abu Safiya Sa'ad Al-Imam Sawmi O amúdá ọbẹ̀ wọn pé assalamu alaikum tó dáwọ̀ káàtù Thank you. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين كبرت وإذا النجوم انكدرت وإذا الجبال كيرت وإذا العشار أقتلت وإذا الوحوش حشرت وإذا البحار سجرت وإذا النفوس زوجت وإذا الموءودة سئلت بأي ذنب قتلت وإذا الصحف نشرت وإذا السماء كشطت وإذا الجحيم سحرت وإذا الجنة أزلفت علمت نفس ما أحضرت فلا أقسم بالكنس الجوار الكنس والليل إذا عسعس والصبح إذا تنفس إنه لقول رسول كريم ذي قوة عند ذي العرش متين مطاع ثم أمين وما صاحبكم بمجنون ولقد رآه بالأفق المبين وما هو على الغيب بظنين وما هو بقول شيطان الرجيم عليم لمن شاء منكم أن يستقيم وما تشاء